ṣì ń tẹ̀síwájú ah ó ga jù èmi ti ń gbádùn ògbóǹtarìgì mi nítorí pé mo ń bá mi sọ àwọn ọ̀rọ̀ ah, orí mi wú ìgbà tó kọrin fún wa gan ẹ̀ ẹ̀ ṣe ló dà pé ká máa jó lọ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ògbóǹtarìgì mi náà wọ́n sì wà pẹ̀lú mi lórí ètò ẹ̀kú kalẹ̀ sísítà mi Rónì. ẹ rọra mà ẹ pẹ̀lẹ́ mà. kéyìn mi má lọ ká lórí ètò lénìí. kò lè ká o Ọlọ́run ò ní jẹ́. ẹ kó tó di pé a lọ sílé agbára lẹ́ẹ̀kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé àwo orin yín eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde tán yìí bẹ́ẹ̀ni nígbà wo ni ká máa tún wá retí ìmí ìmí máa tó jáde à ń wo bóyá títí ìparí ọdún yìí nítorí mi ò fẹ́ gbé àwo kankan jáde láì ṣe pé orin kan wà tí gbogbo ayé mọ̀ mọ́ mi. iṣẹ́ òkè lẹ wá ń ṣe nípasẹ̀ pé orin kan tí gbogbo ayé máa mọ̀ mọ́ yín yẹn kí lẹ̀ ń ṣe láti lè rí ìgbésẹ̀ tá à ń gbé ni pé lọ́wọ́lọ́wọ́ yìí kí a tó mú ìparí oṣù yìí mo fẹ́ lọ ya àwo kan ní Dubai hmm. bóyá tí n bá máa fi dé tá bá máa kó yẹn pọ̀ tá bá máa pò pọ̀ hmm. ẹ mọ̀ pé àwọn tí wá láìkì kí <laughs> olólùfẹ́ wọn náà jáde kán rí i pé òòkàn gbé ohun túbẹ́túbẹ́ wá fún wọn so a dẹ̀ fẹ́ wo àwọn. Eh, iléeṣẹ́ amóhùnmáwòrán náà á máa fún oníkálukú káàkiri káàkiri láti lè jẹ́ pé láti lè jẹ́ kí gbogbo ọmọ aráyé kó gbọ́ bẹ́ẹ̀ ni lè mọ̀ dáadáa àwa gbé àwo ńgbà yẹn dára bẹ́ẹ̀ àkọlé ìyẹn ṣé ti wà ńlẹ̀ àbí ẹ̀ tí ìmú àkọlé ilé tó fẹ́ mm, jáde ẹ sọ lẹ́ẹ̀kan wípé àwọn single wọn ti pọ̀ rẹpẹtẹ níṣẹ́jú kan kékeré ẹ sáré fún mi lẹ́yọ̀kan lára àwọn single tó pọ̀ nílẹ̀ yẹn tó lọ sí abala àwọn orin tó péré dédé lọ́sẹ̀. ìkan tí mo láìkì jù nínú ẹ̀ tí mo fẹ́ràn gan ni ó ní alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn ẹ ṣeun o ẹ ṣeun o aláwọ̀ agbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn ẹ ṣe ń wò ẹ ṣe ń wò. ẹ ṣe ń wò ẹ ṣe ń wò alágbádá iná ẹkẹ mi náà sì hàn bí sísá mi aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn <laughs> aláwọ̀ máa bá mi fi ṣe kó tó di pé mo lọ sí abala àwọn orin tó pèrègèdè ẹ bá mi sọ. So, àwọn social media yín fáwọn aráalé wọ́n fẹ́ tẹ̀lé yín àti nọ́mbà yín nítorí pé àwọn èèyàn sì fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín tèmi ò tiẹ̀ tí ìrántí béèrè tàbí eléyìí tí mi tiẹ̀ rántí rárá hmm. wọ́n fẹ́ bi yín níṣẹ́jú. ẹ ṣe atọ́kùn lórí Instagram ẹ máa rí Ronke. Hmm. lórí Instagram tó bá jẹ́ lórí YouTube channel hmm. ẹ máa rí Ronnie Voices at Ronnie voice Ronnie music tv lórí youtube channel that's Ronnie music tv tó bá jẹ́ orí facebook that's um, Ronnie d Ronnie pẹ̀lú d ati double e that's r o double n i e then capital letter d tó wá ní e meji lẹ́yìn mm, mm. that's facebook tó bá jẹ́ orí whatsapp. Uh, zero eight zero five zero six three one five five two zero eight zero five six five zero six three one five five two hmm. tó bá jẹ́ wá fẹ́ kọ́ọ̀lù mi lórí bísínẹ́sì pé ẹ fẹ́ gbéṣẹ́ fún mi o pé ẹ fẹ́ kí n wá bá yín play fún ìgbéyàwó ọmọ yín hmm. àbí ẹ fẹ́ sílé àbí hmm. ẹ fẹ́ ṣe ohun rere kan hmm, àbí bóyá mọ́mì àti dádì kan kú níbì kan tó ti dàgbà ẹ ṣáà pè wá lórí aago yẹn zero eight one six seven one three seven one three six zero eight one six seven one three seven one three six kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé ògbóǹtarìgì mi bó tún bọ́ sí abala àwọn orin tó perégedé lọ́sẹ̀ yìí náà ní àsìkò mi sáré lọ orin alákọ̀ọ́kọ́ tí mo máa ṣe àfihàn ẹ̀ fún wa lénìí ó ní mo pè ní ìgbàgbọ́ mi by bola Discovery ìgbàgbọ́ mi Bọ́lá Discovery ó jẹ́ orin tó tó yin Ọlọ́run lógo orin tó yẹ pé tẹ̀ bá tiẹ̀ gbọ́ báyìí ẹ̀yin pàápàá gan ẹ ti bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run sísá mi rú nìkílẹ̀ hmm. sáré rí sọ sí orin ìgbàgbọ́ mi níṣẹ́jú kékeré. ah orin tó lágbára ni o. Mm Eh, mo dẹ̀ láìkì àwòrán yẹn mo dẹ̀ tún láìkì mo ṣe gbé orin yẹn kalẹ̀ mo gbàdúrà pé Elédùmarè á túbọ̀ máa fún wọn ṣe. Eh, orin ìgbàgbọ́ mi by Bola Discovery tẹ́bátẹ́yìn náà bá rí orin yìí ẹ rí nǹkan tá à ń sọ. orin kejì tí wọ́n máa ṣe àfihàn lórí abala orin tó perégedé lọ́sẹ̀ yìí ó ní mo pè ní grateful ẹ ti ń bèrè pé ta ló kọ. kí n bẹ́ẹ̀ eh, ọgbọ́n tárígi mi tá a jọ wà lórí ètò àwọn náà ni wọ́n ṣe àwo orin grateful orin yìí àwòrán tán fi yà ó mọ́lẹ̀ ó perégedé ó yin ọlọ́run agbékalẹ̀ èmi máa ń sọ ní pé mi ò kí ń fi orin ṣègbè tí mo bá ti kó orin wá sí abala orin tó perégedé ẹ̀ ti mọ̀ pé wọ́n perégedé lóòótọ́ yorùbá ní ẹni oníkàn báyìí náà ti ń gbọ́ ọkọ̀ òun sísà mi kí lè rí sọ sí àwọn. Ah, grateful ó ní agbára hmm. tẹ bá fẹ́ gbọ́ orin orúkọ ọlọ́run hmm. lóríṣiríṣi tí ẹ gbọ́ rí ẹ ṣáà lọ sínú orin yẹn tẹ bá fẹ́ kí kí ẹ̀mí kó darí yín kẹ gbàdúrà ṣúlẹ̀ ọjọ́ kan ẹ hmm. gbọ́ orin yẹn tí ẹ bá tí gbogbo ẹ bá ti sun yín tẹ́wọ́n bí wọ́n gbéṣẹ́ sórí tébù yín tẹ̀tí ẹ̀ mọ bí tẹ́ fẹ́ dojúkọ hmm. ẹ orin yẹn ìṣísí ìmísí iye yín máa ṣí ẹ lọ gbẹ má jẹ́ kí n polówó jù jàre. yàtọ̀ sí orí bóhùnmáwòrán tá a máa ti fi hàn wọ́n nísìnyí níbo hmm. náà tún ti lè rí grateful wọ́n máa rí ní orí YouTube channel wa YouTube channel yẹn òun ni Ronny Music TV Ronny R-O-N-N-I-E Music àti TV ẹ máa rí gbogbo concert tá a ti ṣe gan gbogbo ẹ lẹ máa rí. lẹ máa rí ń bẹ ẹ gbogbo ohun tẹ bá ti fẹ́ wò nípa àlejò mi ẹ lọ sórí YouTube channel wọn kẹ́ lọ wò ó jẹ́ kí lọ ṣàfihàn àwọn orin yìí fún wa ẹ ó rí gbogbo atótónu wa tá a ti ń sọ látàárọ̀ ẹ̀yin tẹ́rí ẹ kú kalẹ̀ mò ń padà bọ̀.